irú kí lèyí fọlákẹ́ fìbínú dáná sun túndé àtọ̀rẹ́bìnrin ẹ̀ mọ́lé tí wọ́n bá ń sọ pé kọ́lọ́run má jẹ́ ká tójú oorun dójú ikú àfi kéèyàn yára ṣàmì ẹ̀ kò sẹ́ni tó gbọ́ ìròyìn ikú ọkùnrin kan tó ń jẹ́ túndé tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí white tí àánú abiyamọ ò ní ṣe é ọkùnrin yìí ló ti ṣe bẹ́ẹ̀ dolóògbé báyìí lẹ́yìn tí obìnrin kan tó ń yàn lọ́rẹ̀ẹ́ fọlákẹ́ dáná sun òun àti ọ̀rẹ́bìnrin ẹ̀ patience mọ́nú ilé ìṣẹ̀lẹ̀ aburú yìí ni wọ́n ló wáyé ní nǹkan bíi aago márùn-ún ìdájọ́ ọjọ́ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kejì oṣù kẹta ọdún yìí ládùúgbò àánú olúwapọ̀ àjàsà white house lágbègbè command nípínlẹ̀ èkó òwúyẹ́ kan tó ní kí wọ́n fi orúkọ bòun láṣìírí ṣàlàyé pé túndé àti ọ̀rẹ́bìnrin ẹ̀ tó ń jẹ́ patience ni wọ́n jọ ń sùn lọ́wọ́ nínú ilé tí ọmọbìnrin sérékodé kan tó ṣẹ̀ṣẹ̀ pàdé ìyẹn fọlákẹ́ já wọnú ilé ẹ̀ tó sì dáná sun wọn mọ́lé níṣe ló kọ́kọ́ tilẹ̀kùn pamọ́ wọn sínú ilé kí wọ́n má bàa ríbi jàjà bọ́ síta ìgbà táwọn aráalé rí èéfín tó ń rútú jáde látinú ilé túndé ni wọ́n fagídí jálẹ̀kùn wọlé nígbà tí wọ́n fi máa rí ilé ọ̀hún wọ̀ ẹ̀pa òbóró mọ́ torí túndé ti dágbére fáyé ṣùgbọ́n tí ọ̀rẹ́bìnrin ẹ̀ ṣì wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run àwọn aráalé náà ni wọ́n sáré gbé àwọn méjèèjì dìgbàdìgbà lọ sílé ìwòsàn ṣùgbọ́n tí wọ́n sọ fún wọn níbẹ̀ pé túndé ti dákẹ́ èyí obìnrin yẹn ṣì wà lọ́sibítù tí wọ́n ń fẹ́ lójú nímú lọ́wọ́ bóyá ọlọ́run á jẹ́ kó rù ú là àmọ́ ṣá o wọ́n láwọn ẹ̀ṣọ́ aláàbò ti gbé àwọn ikọ̀ kan dìde láti wá fọlákẹ́ tó ti na pápá bora látìgbà tó ti hùwà ọ̀daràn ọ̀hún láwàkàn àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ti ń wá gbogbo ibi tó ṣeé ṣe kó fara ṣoko sí kí wọ́n lè mú un láti dáhùn àwọn ìbéèrè tí wọ́n fẹ́ bí i. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọ́lá ló kà á sétí ìgbóyìn.